أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ni يتسواجو نبي àṣẹ tí ọlọ́run ọba tó pa wá ká jẹ olóòótọ́ ká jẹ ẹni tí yóò máa ṣe káàdéhùn àwọn àṣòro wa ní nàìjíríà gbogbo wàhálà tá a ní níbi tó ti bẹ̀rẹ̀ nu níbi àìládìí aléyìn ọ̀ládìí kò lè sọ̀rọ̀ kaba bẹ́ẹ̀ ẹ jẹ́ gbogbo ọmọ nàìjíríà bí gọ́fúnà ni o president ni o commissioner ni o minister ni o tó bá ń sọ̀rọ̀ yàtọ̀ sí àwọn tí a ń ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ wọn àgbàgbọ́ láti ibi síbẹ̀ wọn àgbàgbọ́ láti ibi síbẹ̀ bó ti wulẹ̀ kọ́ sọ̀rọ̀ torí pé iṣẹ́ àwọn tó ṣáájú iṣẹ́ tí ń bẹ́ńbẹ̀ ó fi hàn yí pé ọ̀rọ̀ lásán ni wọ́n lè sọ. So wọn àwa mọyì ọ̀rọ̀ nǹkan pàápàá wọn kàn sọ̀rọ̀ tí ó dùn wọn sọ̀rọ̀ tí ó dùn ṣùgbọ́n wọn à lè ṣe tí ó tàbá lọ́rùn torí kí bẹ́ẹ̀ èèyàn bá jẹ́ mùsùlùmí lónìí èmi ò tí ì rẹ́nìkan tó lọ sí house of assembly nàìjíríà tó wá nítọ̀ ọ wá búra wọn wá gbé ògo aago nkankan wọ́n wá gbé lọ bẹ̀ pé kí ló dé torí pé ológun ni wọn ò tí rí n sì gbẹ́rí mọ́tò pé nígbà tí lágbájá wá fẹ́ bí ó ti bá kódà kó jẹ́ pé kò bìlífù nínú Islam kò má bìlífù nínú Christianity yóò darapọ̀ mọ́kànlú ẹ̀ ìkànnì méjèèjì ìkànnì ìkànnì àwọn ìwé ọlọ́wọ́ bá ní ìbúra kò tí ì sí kejì nígbà tí wọ́n búra nàìjíríà kò sí kẹta bàbá lọ sílé ẹjọ́ kùránì lọ́ba ń bẹ̀ àti báíbù wọ́n sì bí ọ léèrè ẹ̀sìn rẹ òní gbọ́ kọ́kọ́ sọ wípé Ṣàngó òní kọ́kọ́ sọ pé Ifá òní gbọ́kọ́ dákọ̀ kánú ẹ̀sìn Nàìjíríà òní gbọ́ Islam àbí Christianity ni ọ̀dàkọ̀ méjèèjì ní òfin méjèèjì yìí ló sọ káṣò tán kí ló wá sí wa tó túmọ̀ sí pé tá a bá wò ìjọba nàìjíríà àwọn sọ pé kèé secular state ní secular rules secular wọn ti ṣe secular tí ọmọ ọlọ́run ni rọ àwọn méjèèjì náà lájọ ń ṣe tí pẹ́rẹ́ǹtì bá jẹ́ muslim ìkejì rẹ̀ ajẹ́ kírísítẹ́nì kòránì àti báíbù náà ni bàbá wọ́n ọ́fíìsì ilé ọba kòránì tọ́ ọ́fíìsì ilé ọba báìbù tọ́ bá nìkan tọ́ júmọ́ ó di gẹ́rẹ́gẹ́rẹ́gẹ́rẹ́ à ń lọ mọ́sálásí tọ́ bá dọ̀jọ́ sànńdé gẹ́rẹ́gẹ́rẹ́gẹ́rẹ́ à ń lọ chọ́ọ̀chì n ò tí ibi ìdí ìbí táwọn ọmọ babaláwo ti kóra wọn jọ ń bẹ̀rẹ̀ ń lọ à ń lọ lédi ìdí ìrí ẹ̀ẹ̀kan lọ́dún bọ́yá nígbà yẹn bá yẹn ń sàtúntò tó yàn nù ṣùgbọ́n bá a ti ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ lójoojúmọ́ gẹ́gẹ́gẹ́ à ń lọ chọ́ọ̀chì gẹ́gẹ́gẹ́ à ń lọ mọ́sálásí ntí ìdí babaláwo tán ti bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ tó túmọ̀ sí pé n ti ń ṣe wá àìsálàáfíà nàìjíríà níbi tó ti wá nù ọlọ́pàá tó búra ní dọ́tọ́ fẹ́ gbaṣọ wípé wọ́n dáàbò bo òfin nàìjíríà wọ́n dáàbò bo ẹ̀mí à nàìjíríà ń bọ̀ gbaṣọ tán àwọn tó lóun wọ́n dáàbò bo ní fìbọn lé kiri àwọn ni tẹ́ bá rí inú ọlọ́pàá tó burú jù láyé lọ́lọ́pàá nàìjíríà torúkọ wá fi wọ́sọ́ ó sì rí pò níbà lọ́wọ́ ẹnìkan ọ̀jọ́ lójú àwọn yìí owó wọn fi sanwó oṣù rẹ. owó owó tí san wọn ni pé ọ dáàbò bo ẹ̀mí ọ bọ̀wọ̀ fún ọmọnìyàn ta ló fẹ́ mu torí pé a ti lórí fún jàǹdùkú a ti sọ fún orí pé lọ́ọ́ dàbí kan ọ ti dàrú n'gbà tí lò fún lò fún jàǹdùkú ara ti ń ṣe wá nù tókè àtòkè lọ́rọ̀ àtòkè ní ìkan ti ń ṣe wá kò á sí kò sábàáyọ kankan àyàfi ká padà sọ̀rọ̀ ọ̀dọ́ náà ọba àwa nàìjíríà náà fúnra wa wa káwa náà fúnra ara wa ká pinnu ni wípé a fẹ́ jẹ́ olóòótọ́ nígbà táwa bá jẹ́ olóòótọ́ àwọn tí ó darí wọ́n jẹ́ olóòótọ́ torí pé kò sẹ́nìkan ní ngba táwọn asọ́jà tí wọ́n ń ṣèjọba àwọn náà yóò fi ẹ̀sùn kan tó gbàjọba lọ́wọ́ ẹni agbàjọba yìí torí kó ṣe báyìí ó ṣe báyìí ó báyìí àwa wá bọ́ bẹ̀ gbogbo àwọn àyà tó fi jẹ́ yìí wọn àfẹ́ gbọ́n nàìjíríà fún á sì gbogbo oríṣiríṣi ìlérí aláwọn ní àgbàjọba ní àbàlújẹ́ àwa gbé fún àwa àwa ń tara tiwantiwa ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nǹkan rọrùn gbogbo ìwà àbàjẹ́ ó ń pọ̀ sí ni ó ń pọ̀ sí ni olè kéékèèké ọ̀pọ̀ mọ́ adigunjalè lọ́pọ̀ àwọn adigunjalè tó tún ju adigunjalè lọ́tún wá ń màmá fún ní kọ́kọ́rọ́ pẹ̀tọ̀ wọ́n o máa bá wa dá máa bá wa sọ ibi tó sì gbé gbogbo ẹ̀ pátápátá torí gbogbo ló sórí gbé torí pé gbogbo àwọn ọlọ́pàá ti ń bẹ ń bẹ̀ so a kàn máa ń wò ní pé ìdígunjalè àwọn tí wọ́n ń yìnbọn pàpàpàpà lórí títì àwọn tí wọ́n bá wa nílé tí wọ́n yìnbọn làwọn pè làwọn ní àwọn ju àwọn eléyìí lọ tó sì palẹ̀ gbogbo ẹ̀ pẹ̀lú ìbọn tí ń bẹ lọ́wọ́ ẹ̀ agbára tí ń bẹ lọ́wọ́ ẹ̀ tó sì kú lọ tọ́lọ láwọ́ adigunjalè ló ná gbogbo eléyìí tó ti pé àwa fúnra wa à lóòótọ́ ni tá a bá lóòótọ́ tí wọ́n bá lọ́yọ́ jalè kò lè kó tiẹ̀ wọ́n tiẹ̀ kó tó so wọ́n tiẹ̀ kó fẹ̀sùn pa gbogbo wọn kó bẹ̀ ìpinnu wa ni pé àdéhùn wa ni pé kọ́ lọ bẹ̀ kọ́ lọ sójú wa sí dáadáa ìpinnu wa ni sí pé àfihàn bẹ̀ mọ́ kọ́ kù

àmín tọ́lọ́run ọba bá tún wá sí tá a bá lè jókòó ti ọ̀rọ̀ ọlọ́run ọba ká padà sí irú àwọn haúsá tí bàbá yìí sọ lánàá torí tí haúsá bẹ̀rẹ̀ sọ pé insha allah ẹ ti mà pé nítorí yóò ṣe tó bá lóun ó fún ọ wà tó yóò fún ọ tó bá ní kọ wá kọ wá gbà tó mà pé ó rí gbà torí pé kó tó sọ pé kọ owó tó mà pé ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ká gbìyànjú. wọ́n ti kún mi. كل أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون ẹ jẹ́ kí ó wà láàrin wa gẹ́gẹ́ bí mùsùlùmí tí alukur'ani sọ fún wípé yá ayuha alladhina amanu òfin ìbílẹ̀ òkúùd kágbà ikú gbogbo wa ẹnì kọ̀ọ̀kan wa lọ́nà pàṣẹ ń fún kì í so lórí. gbogbo wa yá ayé alẹ́dínà àmànù olóòfin tálákà ní òfòbìlẹ̀ òkúd ọmọdé ní òfòbìlẹ̀ òkúd àgbàlagbà ọkùnrin obìnrin onílé àlejò òfòbìlẹ̀ òkúd ẹ̀mú àwọn àlejò ń sẹ nítorí ọkọ̀ àlejò kásìmá sọ nígbàtà bá ṣe léyìí a rí wípé ìlọsíwájú wa ó súnmọ́ gbogbo ń tá a fi lè gòkè àgbà lọ́lọ́run bá bá ti fún wa ṣùgbọ́n tí ń dà wá láàmú òun ni jẹgúdújẹrá àìlóòótọ́ àìṣẹ́fọkàntátá ó lè wọ́bíà ń ti ń dà wá láàmú nù kọ́lọ̀ ọba kó mú kúrò lórílẹ̀‐èdè nàìjíríà kọ́lọ̀ ọba kó fún wa ní àwọn olóòótọ́ kọ́lọ̀ ọba ó ṣe àwa gán fúnra wa lólóòótọ́ ìyíntà bá jó lóòótọ́ o láàfin lọ síbi àpótí ìdìbò láàfin àpé eléyìí wọ́n ti lọ lè rí ni wọ́n ní ọmọ yẹn ọkọ̀ kò burú asánkí àti ẹ̀dẹ́pàrọ̀ ọmọ akọ̀ lè rí òun ní lọ́nà rẹ̀ ni tí pé tí kankan ẹ̀jẹ̀ síbẹ̀ ẹ̀jẹ̀ náà wò nígbà tá a bá dé wípé ìgbà ńlá ni pé ọ̀nà ìgbà gbogbo yóò yóò kúrò láwùjọ a lè wá máa ronú báwo la sì fẹ́ báwo la sì fẹ́ báwo la sì fẹ́ gòkè àgbà nítẹ̀síwájú. uhillat lakum bahimatul an'am illa ma yutla alaykum ghayra uhillis sayd wa antum شعائر الله ولا الشهر الحرام ولا الشهر الحرام ولا الهدى ولا القلائد ولا آمين البيت الأرام ولا خصال ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام أن تعتدوا وتعاونوا على البر والتقوى ولا شديد العقاب ọlọ́run ọba ọba tí ọlá rẹ̀ ga jùlọ lẹ́yìn ìgbà tó pàṣẹ fún wa wípé ká jẹ́ ẹni tó ṣe fọkàn tán tán ó tẹ̀síwájú. yā ayyuhalladhīna āmanū awfū bil. ọlọ́run ọba tẹ̀síwájú. أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد الله أبا الله صفوة سيري بامي إذا فيما سيدادا ṣùgbọ́n àwọn nǹkan kan bẹ tí èjì èyàn ò lè sí yóò wù kó ṣe dáadáa yóò pinnu kó n fẹ́ ṣe dáadáa yóò ṣèlérí kó n fẹ́ ṣe dáadáa ṣùgbọ́n àwọn nǹkan kan bẹ tí èjì èyàn ò lè sí kí ni èjì èyàn ò lè ṣe dáadáa òun náà ní ìjẹkújẹ ìjẹkújẹ kì í jẹ́ èyàn ṣe dáadáa ọlọ́run wá sọ wípé uhillat lakum. uhillat lakum laylatul an'am. ẹ rí inú àwọn ẹranko gbogbo inú àwọn etí ń fẹsẹ̀ mẹ́rin rìn inú àwọn ẹranko tẹ̀ ń wò uhillat lakum halali ni wọ́n jẹ́ fún yín. illa ma yutla alaykum. إلا ما عليكم غير محل الصيد إلا ما يتلى عليكم sani gbogbo àwọn ẹran ẹlẹ́sẹ̀ mẹ́rin halali ni wọ́n ṣùgbọ́n máyìtì ìlà máyìtì làlẹ́ ṣùgbọ́n àyàfi àwọn tá a sọ fún yín. gọ́yọ̀rọ̀ mo hílẹ̀ sọ yín bẹ́ẹ̀. àwọn tá a sọ fún yín kan bẹ tó pé àwọn wọn á wọn àtọ́ àwọn lóhun wọn àtọ́ ẹsẹ̀ mẹ́rin la náà ní hmm. ṣùgbọ́n àwọn wọn nù á sí ní halali fún yín bákan náà tẹ́ bá ń lọ ṣe hajj وأنتم حرم إن الله يأكل ما يريد tẹ́ ẹ bá ń lọ ṣe hajj bá ti gbé Iran ẹ tún gbọdọ̀ máa ṣọdẹ Ọlọ́run ọba bó bá ṣe wù ní ṣe é ṣèdájọ́ Hmm. bó ṣe wu ọlọ́run ọba ní ṣe é ṣe ìdájọ́ tiẹ̀ ọlọ́run wa tẹ̀síwájú ní ayọ̀ lẹ́bí náà. yā ayyuhalladhīna āmanū lā tuhillū sha'ā'irallāh. ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ rí gbogbo àwọn nǹkan àjọsìn pátápátá gbogbo nǹkan àjọsìn àwọn nǹkan àjọsìn àwọn agèǹfèrí látòhìlú ẹ gbọ́dọ̀ sọ á di àwọn nǹkan ẹ̀tọ́ yìí tó pé ẹ máa wá ṣiṣẹ́ bó ṣe wù wọ́n ẹ gbọ́dọ̀ bà wọ́n jẹ́ kò sí tọ́ka yín pẹ̀lú ẹ̀ ẹ̀yin ò sí ẹ̀ ẹni tí mu ẹ ẹ kò sí tọ́ka yín pẹ̀lú di àsìkò Islam àwọn oṣù mẹ́rin kan bẹ tí àwọn alárúbáwá kà sí oṣù èèwọ̀. ولا الشهر الحرام ولا الهدي ولا ولا القلائد inú àwọn oṣù èèwọ̀ yìí mẹ́rẹ̀ẹ̀rin yìí ẹ bọ̀wọ̀ fún alḥaram wala alhadiya wala alhadiya wájú Islam Makkah ààyè ìṣẹ́bọ àwọn jẹ̀ǹfẹ̀rí ni hmm. tí wọ́n sì máa lọ pẹran abẹ́ hmm. wọ́n máa lọ pẹran dàbẹ́ ibẹ̀ wọ́n ti máa sòsà wọn. bákan náà wala kala. wal qalaida wala min al-bayti. àwọn àkókò àwọn agi tí a máa sọ nǹkan mọ́ tó lọ kíkà kiri maka kaaba ẹ ọ̀tọ́ fún yín o kẹ́ máa dàrú. ẹ̀yà bò bá gbówó náà fẹ́mi lẹ́ mi rọ̀ bíi wàlá amina albayt alharam àwọn tí wọ́n ń lọ sí kaaba táwọn agbèrò kan lọ sí kaaba ṣùgbọ́n àwọn ẹsẹ̀ mùsùlùmí ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ fún kankan sí wọn. torí pé yabtaguna fadlan min rabbihim wa ridwana èrò tiwọn náà ni pé àwọn ń wá ìyọnu ọlọ́run lọ́bẹ̀ ìyọnu ọlọ́run lánàá rò pé àwọn wá lọ ní á rò pé àwọn wá lọ lọ́kà tí wọ́n gbà tí wọ́n ń lọ àwọn ń wá ìyọnu ọlọ́run ọba lọ ni ìyẹn nìkan kọ́. wàyíjẹ́ ẹlẹ́tù fàstọ́ọ̀dù. ìyẹn nìkan kọ́ wọ́n rò pé àwọn wá ìyọnu ọlọ́run ọba lọ́bẹ̀ bákan náà a sì lẹ́nu wọn tó pé èrò rẹ̀ ni pé òun lọ tajà ọ lọ tajà ní o ọ wá ìyọnu ọlọ́run ọba lọ ọbẹ̀ ní o kò sí tó kàn yín bẹ́ẹ̀ ẹ̀sìn Islam ni ẹ̀sìn Islam ni ìtọ́ fàáyà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àrọ́bá la bá ń bẹ̀ ṣùgbọ́n ètò súnmọ́ ó ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ẹni pé nígbà tí anabi muhammad sallallahu alaihi wa sallam nígbà tó kú maka lọ sí madina lẹ́yìn ìgbà náà ó wá ṣe hajj nígbà tó lọ ń pàṣẹ fún kíkọ́ lọ hajj ó múra tó ń lọ hajj nígbà tó dé àdúgbò tá à ń pè maka ní ohun gbogbo ń bọ̀ ajá wọn gẹ́gẹ́ bí àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ nígbà náà àwọn mùsùlùmí ò sì lè máa lọ ńgbà náà kí ka kàn máa lọ lásán ká máa ṣe la ilaha illallah káwọn àwọn panipani ọmọ yọ sí wọn àní àgbọ́dọ̀ múra pé tẹ́nìkan bá tiẹ̀ yọ sáwọn káwọn náà dáàbòbò mẹ́ ara wọn nítawọn fi múra tiwọn nù ṣùgbọ́n àwọn ará mọ́tà bẹ̀rù pé àwọn òmúra ogun lẹ̀ bá yalu a ń lọ afẹ́ wá sí hajj ni wọ́n ní tó wáyé pé hajj lẹ fẹ́ wá sí o lóòótọ́ tó wáyé pé hajj lẹ fẹ́ wá sí ẹ má jẹ́ ọjọ́ bí hajj tó yẹ sùn ẹ má jẹ́ ọdún yìí ó sì ọdún mi àwọn mùsùlùmí àwọn anabi muhammad sallallahu alaihi wọ́n ṣe pé tó bá gbà anabi muhammad sallallahu alaihi àjòkù Afọ ọrụ wé kí ló dé tẹ́ ẹ fi wí bẹ́ẹ̀ àníṣe ẹ yọkù gbogbo àwọn nǹkan míì náà sọ wípé ó yẹ nígbà tí èèyàn ká èèyàn anabi muhammad kó lè ọba àwọn mùsùlùmí tó sọ pé alágbára a ṣetán láti anabi ní kò sí ọjà wọ́n lọ́làáfíà làwọn wá àlàáfíà làwọn náà wá àfẹ́jà àfẹ́tàjẹ̀ sílẹ̀ gbà ìdí gbogbo ọdún tí ó wá padà tí wọ́n wá fẹ wá lọ ṣe hajj ń padà ńlọ́lọ́run wá ń kìlọ̀ fún èyí tẹ́ ń wù. ilẹ̀ ilẹ̀ ń lọ o gẹ́gẹ́ bí ẹ̀dín rántí wípé lẹ́sìn ìgbà la fẹ́ wọlé rárá so ní àsìkò yìí nìsí àtẹ̀ntọ́ wá sẹ̀ yìí àtẹ̀ntí ọ̀sẹ̀ yìí àti gbogbo nǹkan ọ̀sá wọn lẹ́bàá púpọ̀ máa wá da gbogbo ẹ̀rù ìkìlọ̀nu ìdí tọ́lá ọba fi ń sọ gbogbo ni ọ̀rọ̀ máa wò ní ìsìn pé ah kí ló dé tọ́lá wa ń sọ pé ẹ̀yin òòsà ẹ̀ rí ní nígbà tí a tẹ̀síwájú bí ọlọ́run ọba bó sì sọ gbogbo àwọn nǹkan tó kà sílẹ̀ pátápátá fún wa yìí gbogbo àwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan gbogbo tí wọ́n pè kalẹ̀ náà màálàm gbogbo àwọn nǹkan àpẹẹrẹ àwọn àpẹẹrẹ àwọn àpẹẹrẹ nǹkan ẹ̀sìn wọn kò sí nǹkan kan àwọn ẹran tí wọ́n máa ta sí kàbà báwọn fi ń wá ìsúnmọ́ ọlọ́run àwọn fi ń wá ìsúnmọ́ ọlọ́run ọba ẹ gbọ́dọ̀ sọ di ntẹ́wàá tó wà tẹ́ àdébẹ̀ tẹ́ ẹ máa wá da gbogbo ẹ̀rù rárá wala tuhilluha ìtàn àrùn lọ́hùn ẹ gbọ́dọ̀ sọ di pé wọ́n ti di halali fún yín torí pé ẹ̀yin gbàgbọ́ pé n tí wọ́n ń ṣe kò bá Islam mu ẹ̀yin yìí sílẹ̀ sí wákà yìí ẹ̀ wá fẹ́ gbẹ̀san ẹ̀ gbọ́dọ̀ dánwò gbogbo tí wọ́n gbé kọ́ ẹ̀gbẹ́ Kaaba kò sí tọ́ka yín pẹ̀lú ẹ̀ kẹ́ débẹ̀ kẹ́ máa di jàǹdùkú rárá kódà wala tuhillu àmì àìkọ́sì dínà lè bẹ́ẹ̀ tẹ̀lé haram àwọn tí wọ́n ń lọ ọbẹ̀ gan tí ìwé sára yín kẹ́kẹ́ ah, àwọn àtàwọn ọlọ́sà ájá máa fàràkíyà no torí pé ń bẹ̀ ní àná òòṣà tí awa náà wà ẹ̀yìn náà sì lọ sí lọ́nbẹ̀ ni ó ń lọ ti ẹni. يبتغون فضلا رزقا من ربه بالتجارة ورضوانا منه بقصده بزعمه الفاسد lóòótọ́ ó ṣe é ṣe kọ́kọ́ jà wọ́n ó ṣe é ṣe kó sì jẹ́ wípé àníyàn àwọn ni pé àwọn náà ń ọba níbàámu pẹ̀lú ọ̀nà nínú wọn ẹni tí ò nígbàgbọ́ ń bẹ nínú wọn nínú wọn sì wẹ̀ ẹni tó jẹ́ wípé ọjà tí ẹni fi ń lọ kọ̀ wá sí tọ́kàn yẹn àníyàn tí èèyàn rí kọ́ máa gbé lọ ọbẹ̀ lílọ tẹ́yìn ń lọ ní ìṣirò ẹ gbọ́dọ̀ ta kò sí ẹ ta kankan wọn ẹ máa bá ti lọ ọba ti nígbàtí ọlọ́run bá ti sọ àwọn àyà jihad kalẹ̀ kò sí tó parẹ́ ńbẹ̀ ẹ̀kọ́ islam nu ẹni tó ń ṣe tó ń sin tó yàtọ̀ sí ọlọ́run ọba àti wọ́n tó ń sin ọlọ́run ọba làkún dínú kún wọ́n bí ó ṣe yé wọn lónìí òní ẹsẹ̀ ń sin ó lè dọ̀la kó yé wọn pàápàá jùlọ ìtẹ́ islam fi yé wa pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àtàná gbogbo àti agbógun ti anabi muhammad sallallahu alayhi wa sallam gbogbo wọn ní apadà dọmọlẹ́yìn anabi muhammad sallallahu alayhi wa sallam gbogbo wọn náà ní àsì kópa nínú islam lẹ́yìn ọ̀rẹ́ ṣe nígbà tọ́rọ̀ yé wọn ọ̀rọ̀ tí yé wọn ò ní a fi ń takò yín tọ́rọ̀ bá yé wọn ò ní takò yín mọ́ kọ́lọ̀ ọba kọ́ dákun kó jẹ́ kí ọ̀rọ̀ islam kó yí àwa mùsùlùmí ní nàìjíríà kọ́lọ̀ ọba jẹ́ kí ọ̀rọ̀ islam kọ́ gbogbo etí àti ẹ̀sìn mùsùlùmí nàìjíríà kí wọ́n fi mọ̀ pé islam mi ṣe ẹ̀sìn jagunjagun ẹ̀sìn àlàáfíà ni allahumma amina fi awtanina wahdi subrana ووفقنا لما فيه خير الدنيا والآخرة آمين. ربنا تقبل منا إنك أنت السميع المجيب الدعاء السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته